because I appreciate if you call me Sheyi for me or Sheyi. Ìdára Olúwa lorúkọ mi. Tí a bá ní ká díjú báyìí, kẹ́ni búburú fi kọjá. Tí èèyàn rere máa fi lọ mú wa lára, a ò ní mọ̀ o. Ṣé Ah, wọlé? Ah, tẹ́lẹ̀ nǹkan ṣé ta ni mo fẹ́ dúró sí ni? Mi ò nílé I hate surprises. I don't like being surprised. I hate it. Even though bá ti ẹ̀ fẹ́ wá gan, you should try and seal ìlà tó ń gbé kiri mi ò lè stoop ara mi so low fẹ́yìn. rádaràda. how do you get connected to somebody you don't feel a thing for down there. ṣé wọn kọ ẹ̀gbọ́n ṣe handle lọ. who are you to tell me how to run my friendship who are you. what friendship. of course baby friendship you expect me to say relationship. wọ́n bí náà ṣe mo ever profess love for ẹ